أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوكم الله سبحانه وتعالى أتركيا تنجفون النبي محمد صلى الله عليه وسلم إتوا آداب الدنيا والدين eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oní ẹ̀kọ́ òjọ̀kan tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọjí olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ yìí náà بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آداب طالب العلم والمتعلم لوني أبرز نسي عليه nípa àwọn ẹ̀kọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ irú àwọn ẹ̀kọ́ wo ló yẹ kó ní ẹni tó fẹ́ kọ́ ìmọ̀ irú àwọn ẹ̀kọ́ wo ló yẹ ká bá lọ́dọ̀ rẹ̀ wọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam dájúdájú ká kọ́ nípa àmà kó wá jẹ́ nítorí tọ́lọ́ọ̀n là ń ṣe ń kọ́ nípa àmà o ìpáyọ̀ ọlọ́run ìní máa já sí fún yàn ká sì wá ìmọ̀ gangan fúnra ara rẹ̀ o ìfaragbolẹ̀ wá mọ̀ gangan fúnra ara rẹ̀ ìjọsìn ní fọlọ́ kájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wa nípa àmà ìsàfọ̀mọ́fọ́lọ́ náà nítumọ̀ rẹ̀ káti ẹ̀ máa wá ìmọ̀ gangan fúnra ara rẹ̀ jihad ni. ká sì máa kọ́yàn ẹni tó ṣe pé òun ò ní mà kakọ ní mà ń lè bá a mà sàrà ní lábẹ́ òfin ọlọ́run ká sì jẹ́ pé ẹni tá à ń kọ́ ní mà ń ẹni tó yẹ ká kọ́ gangan là ń kọ́ iṣẹ́ kan ni nínú iṣẹ́ téèyàn máa ṣe láti súnmọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ìmà ń lò lò bá ní nájú ní ìgbà tí ọba sẹ́nì pẹ̀lú ẹni. òun gangan lalábàárìn ẹni ní ìgbà téèyàn bá dá wà ó ní àfinimànà lọ sídìí ẹ̀sìn ó ní múni ṣe sùúrù nígbà pọ́njú àti ìgbà àṣòro ọlọ́wọ́ amátara àmà àmà ṣe àgbéga fáwọn èèyàn kan yóò wá ṣe wọ́n ní aṣíwájú ẹni àwòkọ́ṣe dáadáa nínú si rere. àwọn èèyàn máa fi wọn wọn máa fi wọn mọ̀nà wọn máa fi wọn ṣe àtùpà níbi àti rọ́nà débi tó rí wà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa tọ orí pa wọn wọn máa wo ìwà wọn wọn máa fi hùwà a máa ẹrú láti ibi tí kò ti já mọ́ nǹkan kan. yóò gbéga lọ síbi tí ó ti di àyè àwọn ẹni rí àwọn ẹni ọlọ́run yóò sọ dẹni tó ní ipò ńlá àti àyè ńlá lọ́dọ̀ Allahu Rabbul Alamin káti ẹ̀ máa ronú nípa àmọ́ gángan fúnra ara rẹ̀ ó ṣe dọ́gba pẹ̀lú péyàn ṣoṣo yá kódà kéèyàn ó tún máa jẹ́ péyàn jọ ń fọ̀rọ̀ wérọ̀ nípa àmà. ẹ máa gbé ni dípò ẹni tó dìde lóru tó ń sàwọn anáfìlà a lè jẹ́ni tó ń ṣe tọ́lọ́run a lè jẹ́ni tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àfi pẹ̀lú ká nímọ̀ nípa ẹ̀sìn òun gangan gangan lèyìn á máa lò láti fi jọ́sìn òun gangan lèyìn á máa mà tí máa mú yàn sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tí sì máa mú yàn gbé ọlọ́run ọba ga bó ti ṣe tọ́ sí títóbi àti gbígbangban rẹ̀ ìmà ní múni kóra ró jìnnà sí àwọn àwà rádaràda àwọn rẹ̀kùrẹ́kù ìwà tí kwábùkù bá ní ìmà òun ní gbé ní débi kájẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ onímúni makínlọ́tọ́ àti kìsì ọba ti léèwọ̀ aṣíwájú ẹni tí darí ẹni nìmáṣe àti pé gbogbo sẹ́yọ̀wò èèyàn fẹ́ ṣe láyé olùtẹ̀lé ìmà lòun máa jẹ́ àti wípé ìmọ̀tẹ́rì yẹn àwọn olóríire lọ́lọ́run ọba máa fi mà a sì máa ká ẹni rẹ̀ jìnnà sí àwọn olórí ibú kọ́lọ́mọ́sí wa lọ ibú kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀tẹ́rì yẹn òkun ni eléyìí tó ṣe pé jindò púpọ̀ kò sí òmùwẹ̀ kan tó ṣe pé lè wẹ̀ já àti pé ìjì burúkú kan ò sí tó lè já ìmà débi pé ọwọ́ apò ń fẹ́ hu tegbòtegbò òkè àpáta ńlá ni eléyìí tó ṣe pé tóbi púpọ̀ sámàkà ni tọ́fẹ̀ tó gbòòrò. tẹ́ pé èèyàn ò lè gùnkè lọ sínú rẹ̀ ẹ̀yà àfi pẹ̀lú àgàsọ̀ àgbọ́yé ìràwọ̀ ní ìmọ̀ ẹ́ ṣe tó ṣe pé èèyàn ò lè débi tó wà ẹ̀yà àfi pẹ̀lú ọwọ́ tó ga ẹ̀rí ìmọ̀ nǹkan kan ni tó ṣe pé ń bùkátà ìyànjú tó ga wàhálà eléyìí tó ṣe pé lóòrìn. téèyàn tó débi péèyàn tiẹ̀ rí mú wọn ò máa lè fi ọfà lásán kó fi dẹ́dẹ́ ẹ̀ máa kò yìí sì ṣe nǹkan tó ṣe pé èèyàn lè máa ṣe ìmújẹ lórí rẹ̀ téèyàn ò rí nǹkan kan mú èèyàn ò lè sára àlá kó wá jí sáyé kó lòun ti dolùmà èèyàn sì jogún mà látàrí olùmà ni bàbá mi olùmọ̀ni bàbá ńlá mi àbúrò àti àwọn ẹ̀gbọ́n bàbá àti ìyá mi olùmọ̀ni wọn ilé ìmọ̀lá wa ti jáde àwa náà ti dolùmọ̀ni ẹ̀ kò lè ṣeé ṣe àlọ́ lásán lélẹ́yìn àfi kí wọn náà lọ kọ́ ọlọ́wọ́n bá tara àmà ó ṣe àgbéga pọ̀ àwọn olùmọ̀ ó ṣe àpọ́nlé àyè wọn ọlọ́wọ́n bá tó ga tó gbọ̀ngbọ̀n ó ń sọ fún wa nínú Suratul mujadila ọlọ́yẹlẹ́ dára nínú àyà kọkànlá ń bẹ̀ òní yarfa'i Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́yẹlẹ́ dára yóò máa ṣe àgbéga fún àwọn ẹni ọgbọ́ lọ́wọ́ ọba gbọ́ nínú yín o yóò sì máa ṣe yóò máa ṣe gíga àpò fáwọn ẹni tá a fún nímọ̀ àwọn olùmọ̀ọ́nìkà ẹ̀sìn Islam ẹni gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ọlọ́run ọba yóò máa ṣe àgbéga fún wọn ẹni tó bá wá jẹ́ olùmọ̀ wọ́n tún ṣe gíga kò fún gíga di méjì fún olùmọ̀ olùmọ̀ tó jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ó máa ṣe gíga kò méjì fún mùsùlùmí tí kìí solùmọ̀ wọ́n máa ní gíga ẹyọ kan ó sì dájú gbogbo wa náà láti máa. tẹ́bá lè wò ló wọ nínú oore méjì àbò oore kan ọ dájú pé oore méjì yóò wù ọ́ ju kan lọ torí ẹ tẹ́bá ní ọlá méjì ntọ́ dájú ni pé oore ó ti kú lẹ́yọ̀ kan nù ó ti di méjì kó sì jẹ́ méjì ó gbogbo èèyàn kan ṣoṣo lọ torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga. ó ṣe àdáyanrí àwọn olùmọ̀ pẹ̀lú páwọn náà lẹni tí máa bẹ̀rù òun àwọn nìkan lẹni tí máa páyọ òun Ọlọ́run Ẹlẹ́dàá sọ nínú Suratu Fatir àyà kejìdínlọ́gbọ̀n òní innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan òsì tó máa ń páyọ Ọlọ́run ní ìpayà tí jẹ́ abámárìn àfàwọn olùmọ̀ nìkan àwọn nìkan ní máa páyọ Ọlọ́run báwọn. ọlọ́run ọba wa ọba tó má ọba tó ga ó fi àwọn olùmọ̀ ó fi wọ́n ṣe ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́rìí ní ẹ̀rí ńlá fún ọba ńlá Allahu Rabbul Alamin bí ọlọ́run ọba kò lórogún kọ̀ lọ́ba kan kò sì pé méjì lẹ́yìn ìgbà tó lọ́n fúnra ara rẹ̀ tó ti jẹ́rìí fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ ó tún ní àwọn màláíkà náà jẹ́rìí sí bẹ́ẹ̀ ọwọ́ á ní bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ làwọn náà jẹ́rìí sí bẹ́ẹ̀ nínú suratu ali imran aya kejìdínlógún ọlọ́ni shahida allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilm wa ulul ilmi qa'iman bil la ilaha illa huwa al aziz ọlọ́run ọba ó jẹ́rìí ike kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allahu nìkan bẹ́ẹ̀ náà làwọn màláíkà jẹ́rìí bẹ́ẹ̀ wọn náà jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ àwọn olùgbé ìṣèdọ́gba dúró ṣinṣin àwọn náà jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah. Allahu yìí la ilaha illa hu kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ wọn ọba yìí nìkan al-azizul hakim òun náà lọ́ba olùborí ọba tó ga tó borí gbogbo nǹkan al-hakim ọba ọlọ́gbọ́n tó ṣe pé ọgbọ́n tiẹ̀ ó dópin subhanallah akramakumullah ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá sọ fún ìjẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tọ́lá ẹlẹ́dàá wá sì tún sọ pé bẹ́ẹ̀ náà làwọn màláìkà jẹ́rìí bẹ́ẹ̀ ó wá fi àwọn onímímà ó fi wọ́n sì kẹta ipa àwọn náà jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tẹ́ ẹ bá ṣàkíyèsí àyà yìí ẹ rí i pé ká jẹ́rìí pé bákan ni nǹkan rí ó ń bùkátà àwọn nǹkan ńlá méjì alákọ̀ọ́kọ́ ni pé èèyàn ò lè jẹ́rìí ṣáájú kéèyàn tó nímà àyè sì jẹ́rìí lájẹ̀rí sínú èèyàn jẹ́rìí síta ni wàá sọ jáde wàá sọ jáde ókè nǹkan tó ṣe pé ìmà ló síwájú rẹ̀ ó sì tún wí jáde tó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tírù nǹkan méjì bá pé sí lára yọ wàá jẹ́ pé ìgbà tó ń ti jẹ́rìí lódodo pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ṣé yọ wàá gbẹ̀yìn níbi ká jọ́sìn fún bí kò lè gbẹ̀yìn bẹ́ẹ̀ láìláì torí ẹ̀ lẹ́sìn rí pé àwọn màláìkà àwọn ò ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kí wọ́n máa sin lọ́wọ́n ọba lọ. la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. wọ́n yí takú ọlọ́ nípa ntọ́lọ́mba fi pa wọ́n láṣẹ ntọ́lọ́mba pa wọ́n láṣẹ ni wọ́n á máa ṣe. torí ẹ̀ ẹ̀rí pé àwọn màláìkà ń gbà tọ́lọ́ kọ́kọ́ dá bàbá ńlá wa Ádámù alayhi salam tọ́lọ́mọba kan fi ń tó wọn ti ń sọ fún wọn nípa kó ń fẹ́ dá àdà àwọn màlàíkà sọ wípé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak báwo ló ṣe dá sókè pé ya Allah àwọn ẹni tó ṣe pé wọ́n ya òbílẹ̀ jẹ wọ́n sì máa tẹ̀jẹ́ lẹ̀ nígbà tó sì ṣe pé àwa yìí tó ti dá sáájú tiwọn a nǹkan méjì tá à ń ṣe ju ṣíṣe àfọ̀mọ́ fún wọn ọlọ́run àti fífẹ̀yìn fún ọlọ́run yẹn ni pé màlẹ́kọ̀ ní nǹkan kan tí ń ṣe ju kó máa ṣàfọ̀mọ́ kó sì máa fẹ̀yìn fọlọ̀ so iṣẹ́ tiwọn gbàtà wọn ti jẹ́rìí pé kò sọ́ba mí ìtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah wọn ti sẹ́tọ̀ bẹ́ẹ̀ náà làwọn onímímọ̀ lódodo onímímọ̀ lódodo ọlọ́run yìí nìkan ni ọmọ àti nítorí kò ti jẹ́rìí lódodo pé Allahu Rabbul Alamin nìkan la gbọ́dọ̀ sìn kò sí nǹkan kan kò sí nǹkan míì téèyàn gbọ́dọ̀ jọ́sìn fún yàtọ̀ sí Allah onímọ̀ lódodo ẹ̀rí tó náà dún ní máa kájọ́sìn fọlọ́ kò ní í fẹ̀sìn ṣeré rárá kò ní í jẹ́ni tó ṣe pọ́fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ǹhẹ̀ mẹ́sìn kò sì ní í jẹ́ pé apá kan kásẹ̀ lọ́n apá kejì kásẹ̀ bọ̀ torí ẹ̀sẹ̀ bá ti rẹ́ nìkan tó lòún mà tó tún á jẹ́ pé ìdí ẹ̀bọ la ká mọ́ ìdí kásòòsà la ká mọ́ gbẹ́bọ níyì lóye tọ́jẹ́ ẹni tó jìnnà sí tọ́lọ́n tó jìnnà sí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ jẹ́rìí fún onítàn pé kìí solùmà kìí solùmà nítorí pọ́lọ́ ọba ẹlẹ́dàá wa ọba tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kò lè jẹ́ nǹkan kan àfòdodo òun ló fi yé wa pa àwọn olùmọ̀ lódodo ó tún wá ròyìn àwọn olùmọ̀ yẹn pé qa'iman bil àwọn olùgbé ìṣèdọ́gba ó túmọ̀ sí pé ẹ ẹ bá ti jó ń bá subàsù tọ́jọ́ rádaràda tọ́jọ́ ẹni tó ṣe pé ìdí àbòsí lọ wà àríjẹ lábòsí ni wọ ẹni tó ṣe pé jẹkújẹ yìí náà lọ sá wáká bóòlù sì lè jẹ pé ìwọ náà lọ ń bẹ nínú àwọn ẹni tó jẹ́rìí lódodo yẹn wípé kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹni bá wọn di ká sin lọ ẹni bá wọn di ká ṣe tọ́lọ́ ẹni bá wọn di ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam àmọ́ nǹkan tí ọ̀jọ́ mọ́ ẹ̀sìn tí wọ́n sọ pé àwọn mọ̀ ìbẹ̀rẹ̀ rí tí wọ́n tẹ̀ bàtì ìbẹ̀ wọn tẹ́lẹ̀ sí ọlọ́run dákun má bàa tiwa jẹ́ o ṣe wá lọ́kàn nínú àwọn olùmọ̀ tó dúró dọ́gba tó jẹ́rìí òdodo yìí tí wọ́n ń sìn ṣiṣẹ́ tọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ̀sádédé gbé àwọn olùmọ̀ sí àyè yìí wípé àwọn náà jẹ́rìí sí kẹta lẹ́yìn ìjẹ́rìí tàwọn màláìkà eléyìí tó wá lẹ́yìn ìjẹ́rìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa fúnra ara rẹ̀ àyà yìí ń tọ́ka sí ọlá àgbéga eléyìí tó ga púpọ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún àwọn olùmọ̀ nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí ọlá tí ń bẹ fún mà kọ́lọ́ yẹn lè dá wa kọ́ má ṣe àti ní ìmọ̀ alálùbáríkà eléyìí tí máa wúlò fún yẹn láyé àtàlùkìyàmù kọ́ má ṣe lè wọ gbogbo wa nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí ọlá yìí o náà ní pé ọlọ́wọ́n bá pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ nígbà tí ó pa láṣẹ tọrọ àlékún àlékún ìmọ̀ lọ́lọ́wọ́n bá ní kó tọrọ ọlọ́wọ́n bọ̀ sọ pé kó tọrọ àlékún àrísìkì kò ní kó tọrọ àlékún ọjọ́ orí kò ní kó tọrọ àlékún ọmọ kò ní kó tọrọ àlékún nǹkan ilé ayé ṣùgbọ́n ìmọ̀ lọ́lọ́wọ́n bá ní kó máa tọrọ àlékún rẹ̀ ẹ rí i pé àwa náà lónìí ní à ń sẹ̀mí kọ́lọ́wọ́n bó jẹ́ ká máa sẹ̀mí tó dáa à ń fẹ́ àlékún à ń fẹ́ káwọn oore tí ń bẹ lọ́dọ̀ wa kó gbèrú sí i ṣùgbọ́n nínú gbogbo ọlọ́run ṣàlékún fún mi ọlọ́run lé mi kún lóore ǹjẹ́ ṣàlékún mọ̀ fún mi ìwọ gan tó ń kọ́ kí o ìwọ gan tó pera rẹ mu'allim ìwọ gan tó pera rẹ lọ́lùmọ̀ ṣé ṣàlékún mọ̀ fún mi ẹ̀mí ló lọ́bọ́ sínú àdúrà rẹ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gáwọn gbogbo ìmọ̀ <laughs> kákan mọ̀ káfí tó àwọn èèyàn jẹ náà nípa ká mọ ká fi máa rí tọrọ kọ́bọ̀ nípa gbèsè kó pàtàkì owúlò lọ́ba àwọn yàtọ̀ sálẹ̀ kún owó yàtọ̀ sálẹ̀ kún mọ́tò yàtọ̀ sálẹ̀ kún lé yàtọ̀ sálẹ̀ kún nǹkan ní ayé ẹ̀rí pa lè kún nǹkan ní ayé náà lọ́pọ̀lọpọ̀ máa tọrọ tíyẹn bá láǹfààní láti wà ń tòsí ẹni tí ìsàdó àti pariwo eléyìí tó takò súnà nàbì sallallahu alaihi wasallam tẹ ẹ bá gbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn tí wọ́n máa tọrọ yọ yà yín lẹ́nu nǹkan lé ayé yìí náà sáni sáá wọ́n lọ àti nílé méjì o ẹlẹ́ẹ̀kẹta jóde o ẹlẹ́ẹ̀kẹrin mọ́jọ náà o ájì mi mọ́tò lọ́kàn o ọlọ́run dákun ṣàánú mi o àwọn mọ́tò yìí báyìí bá ń pààrọ̀ rẹ̀ bá ń ra àwọn èyí tó tóbi jùlọ níta ẹ̀ máa gbọ́ nù àmọ́ pé ọlọ́run ṣàlékún mà fún mi gẹ́gẹ́ fúnra rẹ̀ yóò o dákàmà ìmọ̀ ìmọ̀ kí ni wọ́n fi dá yóò wá wo gbogbo àwọn olùmọ̀ pé kí ni kí ni kí ni màá bí fún wọn owó wo ló bí fún wọn ipò wo ló bí fún wọn nítorí pé ìgbésí ayé àwọn èèyàn ìrònú wọn ó dá lórí páálí ṣúgà páálí mílíìkì àbí òye ìtọ́pọ̀lọpọ̀ wò nù ìdùnnú ayé ó parí sórí pàǹtí àtìdọ̀tí ayé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ọmọ àgbéga òdodo lágbéga wọn ọmọ orí òdodo lóore ìdí nu tó fi jẹ́ pé wọ́n máa sá sókè sódò lórí àti wá nǹkan tí ọ̀já máa nǹkan tí ọ̀sọ́ ni di bàbàrà lọ́dọ̀ Allah tó ṣe é pé fọwọ́ bà ẹ̀ tún padà sílẹ̀ náà ni. ọlọ́run ẹlẹ́dàá wa sọ fún anabi فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما الله وقل رب زدني علما الله نرى النبي صلى الله عليه وآله وسلم má kájú nípa alukur'ani ṣáájú kọ́lọ́mọ bó tó sọ̀kalẹ̀ fún ọ tán má kánjú á sọ̀kalẹ̀ fún ọ ìwọ náà là á sọ̀kalẹ̀ fún má wulẹ̀ kánjú ntọ́ka máa sọ ni pé rabbi zidni ilma ọlọ́run sàlékún mà fún ọlọ́run sàlékún mà fún wọn ni ah ogun sọ̀yẹ̀ kan wà tó ní agbára tó ṣe pé tí èèyàn bá ti fi tọ́ lábàá ọpọlọ rẹ̀ ó di pépé nìyí dọ̀ǹdú olódo yóò dolùmọ̀lẹ́ kan náà irọ́ lásán irọ́ lásán ẹlòmíì tó lè máa lọ kó ìdúkọ́ máa fọkọ̀ mẹ́kọ̀ kó ní ìsọ̀ yìí ntó mọ́lẹ̀ ó ní ìmà báwo lè ṣe lè fi nǹkan dúdú fi wá mà lọ́mọkọ́ ń dọ̀tí ọpọlọ rẹ̀ nù ìwọ gbọ́ ìsọ̀ yìí tó ju gbogbo ìsọ̀ yìí lọ ìwọ gbọ́ àdúà tọ́lọ́mọbẹ ẹlẹ́dàá wa fi máa ń sọ̀yìn adẹnitọ́ mà eléyìí tọ́lọ́mọ fi kọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo wá lọ lọ́wọ́ tẹ̀sí nǹkan kan kó ànábì tọ́jọ́ pé kò jọ àwa lójú àfi nǹkan tó ṣe pé kò nítumọ̀ nǹkan tó ṣe pé kò nípìlẹ̀ àfi kọ́ jẹ́ pé inú pálapàla ló náà bọ́ sí ní ọ̀hà jọ wa lójú ẹlòmíràn sọ pé ó ti sọ pé rọ́bì sídìí mi rọ́bì sídìí ní ẹni mọ́ rọ́bì sídìí ní wọ́n sọ́sọ́ tí wọ́n ọmọ nǹkan kan tó wọ́n máa wí nítorí pé èyí ń sọ fọ́lọ́n pé nítorí oníkàṣe kò bí rere fún mi èèyàn ò ní rí rere sọ àmọ́ tí wọ́n bá ti jẹ́ni tó so pọ́ gbà kọlọ̀ tí wọ́n sì jẹ́ni tó so pé ọ̀n bẹ́ẹ̀ lọ ọ̀sọ ọ̀sọ rìtínù aláàánú lọ́lọ́ ọlọ́run bó fún wa ní tán fẹ́ wọ́kù rabbi zidni ilma máa sọ pé rabbi zidni ilma ọlọ́run sàlékún mà fún mi ọlọ́run sàlékún mà fún mi ẹ wá kéṣù ìmọ̀tọ́ lọ́wọ́ bá sọ táwa lọ máa wájọ tí wọn bí ìyá rẹ àtọjọ tí wọn bí òun náà tá a pàǹtẹ sáàbì àfẹ máa yẹ ìṣirò tọbọ sábẹ rẹ wọn lè wá sọ pé mílíọ̀nù kan dín ẹyọ kan lọ jáde ajẹpọ máa wí lójoojúmọ́ níye ìgbà mílíọ̀nù kan dín ẹyọ kan ẹ gbọ́dọ̀ nígbà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dín kan àbà àbà ìfìyàjẹrẹ ni pọ̀ bẹ́ẹ̀ ní sẹ́yìn bá ti ń ṣèbí díà ìyá máa jẹ wọ́n bàjẹ́ náà torí pọ̀ ń takùtọ́ lọ́wọ́ ọ̀n takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó o bá ti wí lẹ́ẹ̀kan o ti tẹ̀ láti ọlọ ọlọ́wọ́n bá tó ṣe fóònù náà ní o fọ́n ma o ti wí nítorí ọlọ́wọ́n bá ní kó o wí fìyókù lẹ̀ fọlọ́ ẹ dákun ṣé mo lè wí kọ́pọ̀ bẹ́ẹ̀ ni o lè wí kọ́pọ̀ láti mọ́ fóònù kàtí nítorí pé tá a bá ti fóònù kàtí nítorí ọlọ́wọ́n fóònù kàtí àbí tánàbí sallallahu alayhi wa sallam kò fóònù kàtí kọ́dà kó ṣe pé gbólóhùn táwọn wí ládùúgbò ó bá jọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ló ti wá òǹkà tá a fi sí yun ó ti sọ́dà dáadáa lẹ̀ òun là ń pè nínú òfin ṣẹ̀ríyà ní bid'atun idafiyya àdáadáa lẹ̀ yẹn látàrí níta ẹ̀fí kùn òun gángan fúnra ara rẹ̀ kìí sàdáadáa lẹ̀ àmọ́ ọ̀nà tẹ́ gbé gbà òun lọ sọ di àdáadáa lẹ̀ torí ẹ̀ ó lè wí kọ́pọ̀ láti mọ́ fún kàṣí ẹ̀rí àṣẹ tọ́lọ́run fi pa ànábì sallallahu alaihi wasallam kíkọ́ máa wálé fún mọ́ eléyìí ga tóyàn láti mà wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe àgbéga fún ìmà kọjá sísọ ìmà ó sì lórí tó ga ju gbogbo rẹ̀ lọ ìmà ga ju owó lọ ìmà ga ju pò lọ ìmà ga ju ọlá lọ kò sí nǹkan kan tó lè ní láyé yìí báyìí yóò máa tọ̀ mà lẹ́yìn kì í ṣe pé ìmà ìní ọ̀ máa tọ owó lẹ́yìn kì í ṣe pé ìmà ni ọ̀ máa tọ̀ ọlá lẹ́yìn kì í ṣe pé ìmà ni ọ̀ máa tọ ipò lẹ́yìn gbogbo nǹkan láyé yìí tẹ́ ń pè lágbègà tẹ́ ẹ bá ti yọwọ́ ọ̀mà ń bẹ̀ àwọn ọ̀jẹ̀ máa mú ni ìmà ni ìmáàmù ìmà ni ìmáàmù gbogbo nǹkan míì tẹ́ ẹ pè lọ́lá gbogbo nǹkan míì tẹ́ ẹ pè lágbègà gbogbo nǹkan míì tẹ́ pè ń dáadáa àwọn ọ̀jẹ̀ máa mú ni fún ma ọlọ́run lẹ́dàá wa sàwa náà lọ́kàn nínú àwọn tó fún ní mà ìmà alálùbáríkà ìmà tí ó wúlò fún aláyé tí ó sàǹfààní fún alálùkìyàmù nínú nǹkan tó tún tọ́ka sí ọlá eléyìí tí ń bẹ fún ìmọ̀ àti àgbéga òun náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe ọdẹ tí ajá aláìmọ̀kan tó bá ṣe fún wa tó fi lọ́ọ́ pa ẹranko wá fún wa ó ṣe ẹranko tó bá pa òun ó ṣe lókùn bètè nítorí pé ajá tó pa kìí solùmọ̀ Allahu akbar ajá ò wá lólùmọ̀ òun lajá tá a kọ́ ní ìmọ̀ bá àti ṣe sọdẹ tó sì jẹ́ pé gbẹ́kọ̀ báwo láti ṣe mọ̀ pọ́ gbẹ́kọ̀ nígbà tá a bá sọ ọ́ lẹ̀ pé lọ́ọ́ bá wa lé ehoro mú o lè mú o lè mú lẹ́dẹ̀ wá láàyè o sì lè ti pa kó tó di pa adébẹ̀ ṣùgbọ́n nígbà tó o bá pa hàn ó mú dúró dè wá títí tá a fi débẹ̀ àbí kò sì gbé wá bá wa kò gbọ́dọ̀ jẹ́ pọ̀ pa ọ̀pá fúnra rẹ̀ ọ́ sì máa jẹ́ ká tó débẹ̀ tàbá sì ní ehoro funfun yìí ni kò lé mú ehoro míì tóun wá jẹ́ aláwọ̀ kùnkùn má dé òun náà wá sáré gbẹ̀gbẹ̀ rẹ lọ kò gbọ́dọ̀ èyí tá tá a náwó sí fún ọ pé kò lé ìlọlọ lé wa tàbá sì ní ehoro tó lé o tó dúró ń bí wa kó sì dúró so irú ajá bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní alkelbul mu'allam alkelbul mu'allam pẹ̀lú fatihila ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ nù ilé ìtọ́gbẹ́kọ̀ ó nìkan lọ́lọ́wọ́n bá ṣe ọdẹ tó bá ṣe fún wa lẹ́tọ̀ kódà kó ṣe pé ńgbà tó sọ dẹ́ńtà òkú la bá ẹran tó mú kó ti ṣe kú pa ìgbà ṣe pé ńgbà táwa sọ ọ́ lẹ́ àti sọ pé bísímìlá Allahu akbar bísímìlá ìta ti sọ ọ́n ti tó láti sọ ẹran dẹ̀tọ́ nítorí pé ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ láàrán tó bá wá jẹ́ pé sòǹdókò ajá ni olódò tí ọmọ nǹkan kan òun náà la kàn sí pé àwọn náà lọ́ mú wa so ajá tá a wá kọ́ ńlọ́pàá à lè jẹ́ o òfin ọlọ́run sọ pé àgbọ̀dọ̀ jẹ́ tó bá pé ajá méjì ilẹ̀ bá mú lọ sígbẹ̀ ọ̀kan kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀kan ò tí ì kẹ́kọ̀ọ́ èyí tí ò tí ì wá kẹ́kọ̀ọ́ ńlọ́ba èyí tó ti kẹ́kọ̀ọ́ ohun òdebẹ̀ kò rí mú èyí tó ti kẹ́kọ̀ọ́ tọ́páhùn ó ti sọ ehoro ń di òkú nbètè tá a gbọ́dọ̀ jẹ lábẹ́ òfin ọlọ́run ẹ wo bí mà ṣe ga tó ajá lájá tó ti kú òfin ọlọ́run dá lórí yìí pé idha walaga al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'an nínú hadith Abi Hurayrah radiyallahu anhu eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde pàánàbí sallallahu alaihi wasallam sọ pé tájà bá fi lè tẹnu gbá ẹnìkan nínú yín ẹ fọ igbáhùn lẹ́ẹ̀méje ni o ẹ fọ nínú ọ̀kan nínú àwọn àríwáyà ó ní ẹ̀sìdà ọ̀hún nàbẹ̀ tọ̀rọ̀ ọ̀kan nínú ẹ̀méjèèje ọ jẹ́ pẹ̀lú ìpẹ́ lájà tó ṣe pé òfin ọlọ́run ó lórí pé kò gbọ́dọ̀ kẹnubọ́nú gbá àfi ká fọ igbáhùn lẹ́ẹ̀méje lájà tó Islam kò gbà kára kò gbà kátà kò gbà ká máa sìn so àfifẹ́ ni tí ọba fi máa dẹran so àwọn eléyìí òun gan tí ọba fi ṣọdẹ tó ṣe pé yóò fi dáran tí yóò fi máa sọ́kò kò gbọ́dọ̀ jẹ́ pé rírà lọ́ra kò gbọ́dọ̀ jẹ́ pé rírà lọ́ra òun nìkan ló lè sin ajá hàn kó máa bọ̀ nítorí iṣẹ́ tí ń bá a ṣe lábẹ́ òfin ọlọ́run ajá tí ó wá jẹ́ yẹpẹrẹ báwọn látàrí pa akọ mọ́ ọlọ́run bá ṣàgbéga fún ọlọ́run ẹlẹ́dàá wa ni. يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب eléyìí wá nínú المائدة آية ayé ẹlẹ́kẹrin nínú ayé yìí ọlọ́run bá fi hàn wá pé àwọn ajá tá a àwọn ní kẹ́ ẹ máa jẹ nínú gbogbo ní tí wọ́n bá ba yín mú nígbà tẹ́ sọ wọ́n lẹ̀ kíkẹ́ kí wọ́n bá yín mú ẹran àgbẹ̀ kódà kó ṣe kó kùnbété lẹ́ bá kó ṣe kó kù bá kì í sọ nítorí pé ajá tó pa ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́tọ́ gbẹ́kọ̀ ni wọn náà wò bí màá ṣe ga tó. jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀ ní ẹ̀san olóore ní ayé bí àti ní al fún àwọn ẹ̀kọ́ oníọ̀kan òjọ̀kan eléyìí tí a ń pè ní àdábù dúníyà wà díìnì eléyìí tí a fi ṣe ayé rí tí wọ́n ti fi rí àlùkìyámọ̀ dé sí ní pẹ̀lú ìdùnnú tí àwa náà ká lè ṣe òrìrì ní ayé àti ní àlùkìyámọ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti mú àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ yìí ká máa mú wọn lò tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà àwọn olùmọ̀ wa wọ́n tún bá tẹ̀síwájú níbi tí wọ́n bá ọ̀rọ̀ náà di assalamu wa rahmatullahi wa barakatuh